وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وصاحبها في النار أعاذنا الله وأجارنا من النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله إنني أنا لي كل وش رمضان نلمل إغدوك وتنتا تستبن وش نبو جون وش كفا nunumẹ́la ìyọ̀dọ̀ 2016 kàtò ànálẹ́ àdébì sọ́tún bákara àdúlẹ̀kàdé ayẹ̀kọ́ gbóyán méjì ìyí ni ayé afọ́nà ojí ayẹ̀kọ́ gbóyán mẹ́ta sọ́tún bákara أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله فأتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله تبارك وتعالى ويكي ولا يوكا alamiri ati munafiki haukuji ŋɔjɔ ŋɔ dɛbatani ŋɔ mi tawhid ŋɔ bu nua aluka anike le ka mu sɔjɔ ukpɛ oyi ma yi ka ukpɛ ka taki ehe du muhammadu sallallahu alayhi wa sallam sunu si wa in shan ka dome ake geji mimma nazzalna ala abdina oje on ka do roguna duwa annabi muhammad sallallahu alaihi wa sallam ai shan ka dome ake geji ojin wa to fa'atu bi sura ka kama kuma wonya hoji sura ka ogala kuma duwa ka ko me ni annabi ha hoji qur'ani idike hoji idike hoji ni sura idiliyo me gwele yi tọ̀ọ̀ṣẹ́ tó dé fọ́jì fọ́jì ohun ìní súra èdè ní yọ́ mẹ́gbẹ́lẹ̀ àmẹ́lùgbòrò fún ẹyá fọ́jì ìsúra ẹ̀họ́kà mẹ́mdó akágò ẹ̀lẹ́kọ́ ìgbìdẹ̀ wọ́n ṣe challenge ní sí wọn jọ tàbáraka wata ala wọn yà challenge a makáfiri yà challenge ma in kuntum sadiqin fatu bi surati min mithli madi sura ola alqur'ani wa wad'u shuhada'akum me adame ne jali me kuma bijali yume kakini i qur'ani tugbe maliku abakini ame ame ci qur'ani ki yime gide ame ci ushu ci jali kuma gume jali kuma wonike ame jali le kuma mdi bukuma nike ci george kuma di jugol ime kuma di jugol alqur'ani kuma geeki nu bible in kuntum sadiqin e di fele kuma ni gaskiya e bola kuma ka akini hi anibi kuma go di qur'ani kola mu to ojo allah tabaraka wa ta'ala ya chali jama kabire ngowo gbe dire che ngaka we amenga go ko yaro kuma e turkumani ki

kini kidaba ya qur'an amekume kojun kume dua kabo sulale wala qur'an ba ijo ne kanu ojo kawo ojo un qur'an kola ngi ola un un ya kai e maja ka nimma ti qur'an choge jani ba ke do e maja ka ni gba ka ti qur'an choge jani shen ko yo je ki ju e dane ugwe ne ki a choga aljenu ko kini bi qur'an ama aljenu ma di ha yin ne le machine gbe qur'ani in imaji qur'an le kuma pa inne un dukuma ni kika ya ba ma je no pa lo en un dukuma je kana ya ka bo na ba o gele ngene la ta o gele ata so ba dai mam da chale qur'an ha ha ga bi bi le mu ke ma je no en le qur'an kini bi ha ni mu ma al qur'an ha bi ha ni mu ma ba taka da ga ma qur'an ni kuma kola arabu em ruwa ka shine baba ìtumọ̀ ẹnẹlẹ́ ìyá máa lẹ̀ dídú akẹ́kọ̀ọ́ òun náà ṣàyẹ̀ ní máa lẹ̀ dídú fẹ́ jìnnìpa àbẹ̀tí kọ̀wá ìdí sọ́lá tẹ́ mú dùgbà kọ́lọ́ ẹnẹ́gà ṣàlùjẹ̀nu fẹ́ jìnnìpa هذه كتاب قواعد الصلاة من عرفها فقد عرف الصلاة ومن لم يعرفها لم يعرف شيئا من دين الله فصلاته باطلة أجبوك كجين إبا ينكم أكالي alkitu kɔla yi isu ba ijetu abudu ibu agbe agbe agbe agbe anya yi imuda amuda anyị ọgbọ duki kurani lẹkọọ kini n'ịgbọgbọ ni gbọgbọ ipala wudu de kìí kuma gbọba ha nyuma ama imuda nugu nugu eki nupa eto ẹtẹta ma ya ekuma select kuma agba ẹdẹ ti ọjọ akini ba kọla ya فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين فإن لم تفعلوا شنك ممانك دوغن القرآن ممانك دوان تدو إنما عرب كما شاك وتاكدن لتاجي وو وو وو وو وو, وو macha ko berekete amara ibun taka ni biwe wa ba abi kuma me yukke mo gane lema de di ni takun ho wada woni da to la le ni ka ni ka nu payu ki a ma sho eti egbo ba ki ma ti de hun abere ju ki de ya na ko le ki ku bo joge to ko ni macha ama ko taka da ma prolific writer ma ko taka da wo ju ju ju ye ju ju ama ya yin gide mu ja gini ene ki ko taka dale biti je ke ka ngumo taka dale to yini ge to yini professor ke godun yo taka da yo yo ki ko taka da yo yi yo yi ko ke aka me ni ko taka da yo ne kuma gba kuma mo taka da ko ko e biti inwa i class ba e bi har zaki guda ingo mo taka da wala de ina ko zaki ina ina ko la mo pe hu ti gba na gba mo ti ni ba ọ̀làgídéhùn gídé ọ̀làgídéhùn ní pìtì uh, yà ń yà kàwọn mẹ́ bọ̀tà ìníhù múnẹ̀ yà lẹ́rù kọ̀là lẹ́wọ́n mẹ́tì gbọ́n máa yín skul zọmọ yọ ọ̀làkùnrin àgàgẹ́rẹ́ olùgbòlù géhùn kì kọ̀ tágàdá yà wá ìdó yìí wù professor ìkọ̀ tágàdá yìí mọ̀ kẹ́ẹ̀sà tágàdá ẹ̀kẹ́dẹ́ kú ẹ̀kọ́ yìí wọ́n á ti ní kú ẹ̀kẹ́ náà gba ohun kóhun anáàgù tákù ẹ̀kẹ́ múnáná kisha makota ni ojo ne yin duwa amune mlutuji allah yadu wala qad yastanna alqur'ana lidhikri fa hal min mudakkiri wa kayfa kana adhabi wa nudhuri nina mai qur'ani lola oyi lola qur'ani le nga mote gini ma de qur'an no ma ya gba mote gini mami qur'an du no ma ko ya gba ni won de gbogbo e ga ba mote gini le ma ame won mi qur'an du toji me iyili mɛ ɛlu ɛdu yɛ labɛ ali iyili mɛ ibi ɛdu yɛ labɛ ali ɛliko ɔdzɔ yɔ ŋa ɛkura ali lɔla kuma do yi lɔla kuma do ali todzi fɔ ilẹm tɛ fɔ alu mɛ maa ne kesi gɛ niba wala n tɛ alu tɔ bɛ kibi gbe lɛ mɛ ba ne kesi gɛ ɛ yi ana bo mu ne du kuma anya wa obi mɛ kuma anya ne kesi gɛ ɛliko na bo mu ne du kuma anya ne kesi gɛ. to nwa amako yola amma balaga abugu manu manu ma ilmul badi ilma ilmul maani bayni ola gireba ola kuma niki ku yola mangishi toroje ni wa fa illam taf'alu wa lan taf'alu bayni kola gireba en ko yati ni kaji wa lan taf'alu me ba ni imri qur'ani kuma dulun wa abaki sura aka e go qur'ani kuma duwa walan tafalu me ba ni kicin yele tuba kan wa amen cenki ya gane le me ba ni kicin fa in lam tafalu me ma bo ni kicin gani ba fataku nar kuma ci Allah ki me bo ni kicinu tun kuma ma ni kicin ni le ba to kuma ci kuma ni kuma daga me kire kuma me le mai ni kola gire ko ojo ojo cha ìjà àdọ̀là ń palọ̀yọ́ lamọ́ ọgẹ́nẹ́lẹ́ tákù ẹ̀kẹ́ ya kò yíò tákẹ́rì ojú alẹ́ yìí sí ẹ̀hẹ́n tó dáálẹ́ fọ̀tẹ́kù náà agùnmẹ̀ má ní kí dọ́lá kùránì wà gẹ̀ni mẹ́jú kò ìjára ó nẹ̀ ilẹ̀ tó dálù Eh, wakud udalu ya ajenge na dalu yoyo une ile unje una dalu hiyo wal hijara mayu kuta mo kuta ma mo banu nage e ewe awon si okuta da kuta won lo le ni una maana ni eteta ko yo awon ya kama kuta nyuna eba amone shara rima amone machara rima inamo inami ame ŋa yi ko yo kala ŋa yi ko yo si kama do yo kuma chokolon ya se ti jalali elio rafumi kishabere mefa elio bala kishabere mefa elio yo kishabu yi meji o ya bo yi meji de do ona ko kai lo yele me ona godo ejo so no godo kire ingolo te ko danu nko agbote jona gbeta mo ne won ko yagu torugi dumu maa kini e oyo je lu paru ya na me ngai ko yo je je oji mu je je je inu ji akuru ka inu ji akuru mu ne iya alu le ɔgba bukete akuyuru ija bi jumi aboji meji oye wa ona ogodo mi oyo mu dumu ma mu na ma oyi pe na me o gele ko jo achi ebodo mo okuta ni okuta ngo jo na nwi ɔna ko jo acho no okuta pataka gere ile ba

wazi de imachane gale mi de ba machane o machane ra de ngwane ngwane kene duka ngule nyoma mu ka nyumaro ka o ti yi ha ma o mi lolo mi lolo we we we le le je alụtụkomoludo amụna ya ekwu abụghị ma omelolome okomoludo okobokwekọ na e ma okwuta ka edakwe na adakwa omelolo a jide ịtakwame palgedere to gbele na ekwu gide i mgbọle na ekwu gide òkúta kékeré ka ọjọ́ ọbọ́ tẹ́ ìyékì wọn nánà tí lẹ́lẹ̀ wọn bú lóyí lẹ àmọ́ òkúta ló yọ́la ẹ̀yà tó ní àtẹ́ ní yọ́la máa yìí ọjọ́ kó bọ́ ló yọ́la máa yọ yìí ẹ̀yí tó ló yẹ ẹ̀mí ìhẹ́lẹ̀ dẹ́ àmà máa ṣe kì òkúta tẹ́ mẹ́rin mẹ́rin òbí lórí lẹ́ ọdọọdọ àti àmà gbogbo akẹrẹ bẹ́ jẹ mà ẹ̀hà ugbọ̀ọ̀lẹ́bà ugbọ̀ọ̀lẹ́ tí ṣùgbà ẹ̀lẹ́ pàkúṣákádà because wẹ́ ẹ̀lẹ́ tó gbọ́ mi lóló wẹ́ ọ̀làkàwọ̀ mi lóló bá ìṣòlò ẹlẹ́dùkú ẹnẹ ugbọ̀ọ̀lẹ́ ọmọmọ̀ á ti ṣòlò ẹlẹ́ ugbọ̀ọ̀lẹ́ dágọ́ ọ̀gẹ̀dẹ̀ òkú bá yọ àìkọ́jẹ́ òun yọ ẹ̀kúkọ́jẹ́

ẹ̀lúkọ́lọ́ ọjọ́ gbogbo wọn lèyàn abùbọ̀ lèyàn ọjọ́ mú òdòdó ma tẹ́ni ògbọ̀tátẹ tẹ́ni ògbọ̀tọ́gànẹ̀ tẹ́ni ògbọ̀tátẹ tẹ́ni lè yẹ a máa a máa ipa ẹ̀yẹ èyí hẹ̀lẹ̀ tákà máa bí lè bàtí bẹ̀kẹ́ wọn máa lẹ́ẹ̀lú wúrí ẹ̀lígbó ọdún mẹ́ẹ̀kú ibi ẹ̀gbọ́ ìjọdún ìgbòrò yìí obi gbogbo yóò sáàmà ó dè yìí nǹkọ́dá ẹ̀hùn kí á jẹun náà lè yọ̀ kí á gbà wọn nẹ̀yìn ẹ̀hùn lẹ́fì tí wọ́n lè yìí iṣu nẹ̀ ilẹ̀

ẹ̀lẹ́kú tọ̀tọ̀ dáálẹ̀ ẹwọlẹ́ tẹ́yìnì tọ̀lẹ́ ẹwọlẹ́ àti ìyá òmìnir lẹ́tí ẹwọlẹ́ mdà nínú tọ̀lá ó ní mdà kó wáyọ ẹlẹ́ nù àti ní ìmá ní kọjú àmọ́ ọjọ́ àti ní wà òkúta lẹ́kàmú máa òkúta òkúta òkúbọ̀lẹ́lẹ́ duwodu kamo kudaju wene le kamo na ara rema ojo abumaluna ojo na amatudaluna innakum wa ma ta'buduna min dunillahi hasabu jahannam antum laha wa'idun lahu yene atame peun duku mere ba amechiji udaluna una jahannama yi me wo ba nkila ma da me ama ho du me tame tu dile ma gba yuna allah tabaaraka wa ta'ala ngo kawage ojú ọ̀là onálẹ̀ èyí mẹ́lú ọ̀gá ní mẹ́gidẹ̀ yẹ́nà èyí mẹ́lú kú gbogbo máa kí ní yá ayọ́ alèbí na ámàlò kú án kú sẹ́kùn wà alékùn náà èyí mẹ́lú dọ́mọ̀ wàkúdù hannásu alhijara aléhà mẹ́lá ikẹ́tìn gilazun shidad èyí mẹ́lú ويفعلون ما يؤمرون عليكم وتقوى يلملو امال وان جو اكاي هنا مكو مديماني كوجو me me yola me jarutane me ngwa mo ma me pa mo ya me me o ma jarutane me o ma latane bunate una kaka kideba waqudu hannas wal hijara une kokuta amela ikú ma jùgbọ́n náà lè ma wọ́n náà dìgáàdì rìláàzùn ṣìdáàdùn àmẹ́ ọ̀nà ọgá ma ṣe amẹ́nà ẹ̀dẹ̀ gbìtì ma ṣe kuma ma ṣe àtàdọ̀rọ̀ ọjọ́ náàm ọ̀yọ́ aláwọ̀ tàbára káwọ́ta وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وبشر الذين آمنوا نبالده أدنى بكم عد إيماني لنبالده ما كما يداه ene ko jo aki kamu ne dawo gede sha nabi sallallahu alaihi wasallam ni adi ali qur'an gede to rugad na bale dawo wala wa abu kuma na bale dawo le ma shabe kuma imani makedo no yo yo kwa wa amilu salihat kuma ngo kolo o memelechi ma ukolo o memelechi ma imani du ko ọjọ́ àkíní madina bá lè dáhùn ààbọ̀ gẹ́nẹ̀lẹ́ annalahum jannat gagini aljanna ṣe dọ́mọ adìdì ma aljanna lẹ́lẹ́bà tẹ̀jìrí min tàbí al'anhar amómi ọlójójójòjì dú àmà àṣàlọ́gá na aljanna yìí ẹwọ̀n máa dọ́ àkúkọ́lọ́ ẹ̀fẹ́ àmúkọ́lọ́ ẹ̀fẹ́ òun ṣàmúkọ́lọ́ èèyàn dúkùmẹ̀mọ́ kẹ́nẹ̀dúmọ́ àkúkọ́lọ́ èèyàn dẹ̀

لقد كان في سبع لسبع في مسكنهم آية لقد كان لسبع في مسكنهم آية جنتان عن يمين جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم كلوا من رزق ربكم واشكروا له بلدة بلدة طيبة ورب ورب غفور نعم الله تبارك وتعالى يا كان في سورة السبع آية كأول إن لقد كان لسبع في مسكنهم آية أبو سبعي با أبو كما دودو يوري eh إيه؟ oduma oja na ọjọba oduma ya icen wadi icen ayyuku dabari abu sabai oduma cudo ya ayyuku ngishi to den jannatani ayamini oko meji tun do yeye hewo mayin oko meji lẹ́ẹ̀rọ lé ọlá dúúyọmọ́ àmámẹ̀mẹ́lẹ̀ gbígbẹ̀ arziki ilẹ̀ tẹ́ta kama onugun gí maṣínì gbé yíwá jannatani ayamini wa shimal ọwọ́ àhóyìí okotomo oyeye okotomo ama abusebe iba ma e record ebie ne ma ona woyo abusebe record ebie ne ma ona woyo yo akini kulumi rizqi rabbikum washkurula megbede meje meju jeun wee ariziki kọjọ dungu me me adugbede ŋɔjɔ oye ariziki kọjọ dungu me amedzaka a lusi ta me ye ŋkpɔkpɔ ŋmɔgɛ ma golo tɛ gbado fi golo tɛ gbado alimunaro ami ami watermelon lɛ jɔ ami ɔmu dzodzoji alimu ɔgɛdɛ ma gbado ŋa ma dza yɛ yi ta ma because of bad record their DNA kama na ogojo iba fa'aradu فأعرضوا فأرسلنا عليهم سيل العلم وبدلناهم وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأطر أكل خمط وأكل وشيء من صدر قليل kẹlẹ́ àbúta báyìí fún ìjẹun kọjọ́rù tẹ́wọ́má ókò ọ̀ jẹjẹ tẹ́ ókò ọ̀ ahọ́ ìtẹ́ àmá àbúta báyìí fa àárọ̀dù àmá ma méjìdù tíyàn bọ̀ọ̀lá ọjọ́ tẹ́ ọjọ́ àkọ́mẹ́ àṣìbára ma ọjọ́ àjínihi mẹ́alìbá níbi mọ́mánàwà yà níbi dún ẹgbà máa tẹ́ ni àbẹ́ràká jẹna tí a jẹna lẹ́gbà máa yẹlẹ yẹlẹ gẹ̀ẹ́nì yẹnẹta ni ayẹmí ni òṣìmá òkútọ́ ìjẹtẹ òkútọ́ àwọ ìtẹ́ odó ọ̀rọ̀ ká máa jẹ máa ń mọ́ maria ọjọ́ gẹ̀ òràṣà jẹ́mú ọjọ́ àti ni ẹ̀hẹ́n fàárísẹ̀nà aléhìm sí ilẹ̀ àrími ìṣẹ́ ní omi dáàmù kì gbó yá nẹgbọ́kùn máa dọ́ àkíní àrími omi dáàmù ilé nìṣẹ́ yìí tako omi dáàmù lẹ́lẹ́bá àjẹ́gbẹ́ omi dáàmù lẹ́mú tó àtígìlé ọmọkẹ́lẹ́kọ́ omi dáàmù kàtẹ̀tẹ̀ tó kìí akẹ́hùn tó gbá oyin bá omi dáàmù ilé sí ilẹ̀ àrími máa dómi ya chare al'arim ya ci yi dam ki agwa bakiti omi dam omi ki acha yi dam arimile omile mun ci abo abu kuma ma obedelnahum bi jannatayhim omile ki ada yun se mai ba iyo ma o se pa bi ogbodu ise du ehun du ko mile fa so ba eru ehun le shiri ko ki ari ko bi sayla al'arim obedelnahum bi jannatayhim o ko to meji mane o ko ma won do ko to meji ki ọkọ̀ kòkó oko maiki àríyàn yìí èyí yìí ń ṣe okò ẹ̀rì kókò ìṣẹ́kẹ́ hmm. zẹ̀wáàtẹ̀ ìhùkùlìn hàmpin ẹ̀hùn dúkìdókò lẹ́kùn mahmudu tálùkù máa jẹ bá ìpanyalu ìyàpanyalugé ìpanyalu ohun ìyàpanyalugé wà ásìlìn mayú ojí ilé ẹ̀hùn dúkìdókò ma ẹ̀rù múdẹ̀rù ásìlìn ẹ̀hùn máa dọ́wà kí átìlì ní ẹ̀hùn kì ṣáàrú adábẹ́nà àkí ní ugwu ẹ̀rùn ṣe anáà adábẹ́nà àkí ugwu àmá ẹ̀rù lẹ́ṣẹ̀ ẹ̀rù kò náà yẹ kí agídàdé ń ṣe ní wọ̀ṣẹ́ ìnmi sídìrì nkọ̀lì mayún ẹ̀rù sídìrì ó lè kò máa dọ́ sídìrì ṣáàrú ẹ̀rùn ṣe gínígíní pẹ́ abá adábẹ́nà àkẹ́rù ọ̀dá ó gẹ́lẹ́ ẹ̀rùn ṣe

tọp ewụli eyakrebụlk eeabụka eilele eh, onyechulụka amaumka eyilimele ينهي إنا بلوناهم كما بلونا مغابو أصحاب الجنة إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبرين الله تعالى ينهي إنا بلوناهم عشا جمما أبو مكة كما بلونا أصحاب الجنة دبالك عشاجو ما أبوكما الجنة

رجلين جعلنا لأحدهما جنتين من عناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا ẹnkùnmá kàwọn ọjọ́ àtòlùká máa dúnmù méjì ẹnẹ́kẹ̀wò máa ní jẹ̀nẹ̀tẹ́yìn ìnàjẹ́nà méjì yàwùsà jẹ́nà méjì lẹ́ ókú méjì lẹ́ ìdálẹ̀ ilẹ̀ ilẹ̀kọ́ establishment ìgbóhùn wá kàkínẹ́kùnmá dọ́kà jẹ́nà tó kú rẹ̀ tabi ake wa bashirin lalzina amanu adabi aka da bayawa aya 25 in suratul baqara wa bashirin lalzina amanu yani dinabale dahu nga bukuma di imani wa amilu salihati kuma tukolo memele anna lahum jannat katini oku shedomo ngama bí máa na ukò ya àlìjẹ́nà rẹ̀ torí ọjọ́ ìyà àlìjẹ́nà kọ́ àmẹ́nu ẹ̀rú lẹ́hùn dúkàtà lé okò ìdí àlìjẹ́nà ẹnkì yẹ́hùn àwọn àlìjẹ́nà ẹ̀hùn yóò ra ẹ̀hùn ká àlìjẹ́nà rẹ̀ tó àlìjẹ́nà kákàkiri àlìjẹ́nà ìṣẹ́ ní alùkà ọ̀wọ́ọ̀wọ́ àlìjẹ́nà ti ẹjọ́ àlìjẹ́nà ti yìn àmà àlìjẹ́nà ó ní àlìjẹ́nà ọ̀nà ọ̀sẹ̀ ẹjọ́ ti yìn una òun àti ibi ohun àti una àti ibi àjẹ́nà àtẹjọ́ àjẹ́nà gẹ́gẹ́ yìí àwọn ni dẹ́rẹ́jà tó bá wọ́n lama ìyébí ihun kẹ̀dábà ihun ìwọ́n ni stẹ́ẹ̀kù stẹ́ẹ̀kù stẹ́ẹ̀kù ihun alùkàmúnà tẹ̀wútàtàtẹ́ ìnàbí ìkìtsọ́gá ohun màárù ìyànàbí ìkìtsàtẹ́ ohun màárù Allah ya nihi ma da labarin gama ma aljanna a gina aljanna ce doma kuma kuma an ya kuma ruhun aljanna lele ta jari min tahti al'anha a mu miyolu jujujuji ma ca oga na aljanna lele kudu na yin da cangi jugu dukomi de dukomi ma den enike survive ke ji da di biyu obata ja domo tura lọ́jọ́ àkíní aljanna ìṣẹ̀dọ́mọ́ hàn ma aljanna a ma ti kọ́lẹ̀ yàn ma ń yá kúmárú omi ọlá ọlójójòjì dú wọn a ṣàlọ́gá aljanna lẹ́lẹ̀ kùnlẹ̀ márù ti kú mi ní hàmì sẹ́mọ̀rọ̀tì ẹgbàdú kùmà ilé ṣùmá kú ẹ̀rú ní má ilé ṣàmọ́ ma aljanna kú ẹ̀rú ní bọ̀mẹ́rù ní dúdá má kùmà jẹ kọlu ma yàtàkà ma aljanna ma yìí

chini kwa wamekuwa bagdadishiani kama na vitoto wa utubihi mutashabiha ubilege amen jeun kuma ma mal eba ibiola ma ibiola ma yi chogoni chi biti turkela le ma janna enga buana na kuma mal mo wa janna e yale mo hile ke won yale ya wa mutashabiha amen kuma

tako macha jiji ni egore la wal ka ore la baji jido gele ore la ode o ma ba jiti e oni ba ka buta do gele ade elego tora la ojo abuta la ba ma ni keje cheo ke ni keje lo la ba ni keje e ba zame na nabi sallallahu alaihi wasallam ina kele ka uje mu hingani bi o memele ya ela abuta abuta mu ko odo ela nkoda koda koda eh

ịcha onye ọmụcha ara bụjọ gara anabi gaelo ịya ala ada kọsọ ịma ma ji aje enwe mmadụ gị kọsọ gị gara ka mụ na ma mụọ niile abaghị egwuru aje oke ama igwera e ee kọshọ ala ada ịma ama ji abaghị ịgala ba ihe nwe ogwe aba a ayọbara ịgala ajọbara. ìyàjí mú dáa lé ẹ̀dín mú bọ́ mọ́kọ́ mẹ́jẹ́ adálù mọ́ lẹ́ máa tó ka àwọn mẹ́la pa mẹ́lu ìlú òlẹ̀ máa tà àwọn mẹ́la pa mẹ́lu ìlú ọgbẹ́lẹ́ kàmẹ́ adálù mọ́ ọgbẹ́lẹ́ àmì àyí máa ọ̀bà náà lé máa mọ́ yòyòyò ìyà síta ọlá yìí ni ọ̀bà náà ọmọ ọmọ tíyàn àpá iwu àpá ipa kìí ina miti kuma yẹ ẹ̀rígbó àkéjì ilé àbí abi ayo ilẹ̀ ahọ́rùn náà inú ọlọ́bà àwọn ọ̀họ́ òun dada ní tí kí a yàkílé rẹ̀ ní tí dúkì a yàkílé jílẹ̀ fi ya àrámù ẹ̀yẹ tó dá àkílé òun dé ẹ̀hùn kàníbìyẹ ni àrámù ti máa jù ẹlú òbí

amma yi mazhabi an mazhabi ma'afar ma'alaka yi meji yi alfiki wa alal mazahib al'arba yau na yi abdurrahman aljaziri e littafi olele volume mẹ́lẹ̀ yìí ni dọ̀lẹ̀dọ̀lẹ̀ ní ṣe volume yìí rúdú yìí múkọ̀lá ní máa lè mi dúwá òye ní yá máa jẹ yá máa jẹ ẹwẹ yá máa jẹ ẹwẹ yá máa jẹ alhassarat amẹ́lá adẹ̀dọ̀gbá ní yá máa jẹ yá máa jẹ ìṣúlẹ̀ ọmọlẹ̀ yemodo idurua e ene eyo ngurwo ide ala kumatini kumaje matini kumaje idu ene wamda upa kwene kikiayi kulu ele ma daba tangolele chokoni jen kulu ele ma daba tangolele kwe ahelele jeba kulu le mu daba weje ulu le transfer ti e amu transfer ko inu kamera ko eh kame mu ye lebu jali kame kia ye kame mu ye lebu before takolo eleke ni kida bidulo ele mingi tango le leluba ame ye jabulu ekibeza abi kakare wala ibro ayugo dale omi omi ya ko mi we ti ati oro mm abu gari yo ko kai eh eh ene ga je imda ka zuri ma ka le

ọ̀kọ́lọ̀ ti ẹ̀ àyẹ́ àti ọmọ ìdàgbàṣẹ ọmọdọ́ ẹlà ọkàgbẹ̀tù máa ma lónù ní òkúyé òkúyé máa ní òkúyé ẹ̀ṣẹ̀ ní olú ẹ̀dẹ́lẹ̀ ṣeun kì ẹ lọ́bà ṣe kọ́ yọ́kíṣà ti kọ́ ẹ̀ máa sọ yọ́kíṣà ti kọ́ ẹ ẹ lọ dídà

ìbọ̀ fẹ́rẹ̀ àkútákẹ́ ní bísímìlá wà láàkùbọ́rùpa ọ̀lẹ́lẹ́ alhamdu yẹla abáyẹ̀lọ́lẹ̀ tánà nìmú ẹla ẹ̀yẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ọdú aláwọ̀mọ́kọ́ èmúka jàjẹ́nà ibi ẹla yóò dì ní amon igalama walahum fiha azwajun ma ngo koya ngamo ma aljanna amo ya kuma ko ma ya aljanna laiba mutahhara amo ya lati be ki chepe no bladu di aljanna ti afi kun ma iku di mo man o yiwe ya afi ku ni ma fa tang be ki lo ma sudani e gba ya ba yo yi ni fe ìyòló rẹ ikú lẹ́yìn wá ìkí máa ikú fẹ́ tí yóò ní kí ẹlẹ́ ayé aláà ìsàngẹ́gà ẹ̀ ṣọ́nkẹ́ni lẹ́mà bí kẹsàn yóò tó dẹ̀hùn ẹ̀yìn ìwá wàlàhùn fi hàn àzúwájú mọ̀fàhárà àmọ́ya gbógbùlẹ̀ àbẹ́kìtẹ̀ fẹ́ ohun ọjọ́ tàbárakà ala ohun ìyàkó fi hàn abobulele ma ŋo tɔga haila nige bobule aljanna mace fe mace a tɔga haila ito de alumanu ito ki de alumaba ŋo ari yo tisha ye kama kisha ada ele da ito ki de aluma yeri koko ki de alama ya meme jago moda e betele ma ngi o mbele be bobule ki je aljanna eh ojo ajini hi wala hum fiha azwaj mutahhara e un dugi da ŋo la bobule be aljanna leba e nge fengi

nwada gị masalachi eme a ga-edu nwada akụrụ ozugbo ya ụlọ a lụ ga amụkwenye achịcha ya kwenye na gị mmote alikokuda ala ẹ̀dá ọgbogbo ma ń mọ́tẹ́ gẹ̀gbò kúrò ọgbogbo ma ń mọ́tẹ́ àwọn àmàjíjá jáde àyè ilẹ̀ àṣìṣì àmàjá wùwé rẹ̀ takabọ́lẹ̀ ìnáwó kan mọ́tẹ́ ولهم فيها أزواج مطهرة أمويا أبيك جفة أماني وهم فيها خالدون أبيك بلا أماتي يا جنة لنا ويجب ما أقول نعم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة أن يضرب أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا ضرب الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الله أكبر إن الله لا يستحي أن يضرب مثلا أجو الله يا شاء إيشا يولو تركي ma bẹ ọdọ̀tàn pẹ̀hùn kì dábẹ́ nẹ kàkí ní imú imú kì àtẹ́jẹ́ wà kíkẹlẹ̀ yóò lè sí ọyọ́ ṣàyọ́ òjú ẹṣẹ́ gbóhùn fọmà fókọ̀ ẹ̀hùn àwọn nánà ti múlẹ̀ ọyọ́ àwọn ṣàyọ́ òjú ẹṣẹ́ gbóhùn annabi sallallahu alaihi wa sallama on kola bi hadisi hadisi lele hadisi tirmidhi hadisi lele ati da'if ni awon shege inni law anna dunya tazinu inda allahi janaha ba'uba ma saqa kafiran minha sharbata ma yani uduniya ma takini kiwo yi juda bana kika yi mu ba káàkiri máa lómi mọ́ ihun omi àlejò ọwọ́ ka káàkiri máa lé lé mọ́ ihun ní ayé àmá bílẹ̀ máa wọ́jọ́ ijú dábẹ́nẹ̀ kíká imú ní ọ̀rẹ́ tí wọ́n jọ kọ́nà máa ó dé imú mọ́ níbìdọ́ mọ́ ọjọ́ àwọn kọ̀lá ibi tó rọ́tù láàájì yẹ́nì ní amẹ́ àmúnẹ̀ máa ojú ẹ́ ṣe wúmẹ́ ní tí rúmù àmẹ́ àmúnẹ̀ ma ojú é ṣe mẹ́mẹ̀ mẹ́ ní tí rújù ilẹ̀ ẹ̀lábò kò máa dúdú ẹ̀mù múnẹ̀ kò máa rà rẹ̀ ẹ̀mù múnẹ̀ ojú ojú wọn ọjọ́ yìí má ní kìtọ́ náà ti àmẹ́ yìí má ní kìtọ́ náà ti òjì ẹ̀wọ̀n múnẹ̀ wọ́n turukú jẹ́ mani ki na ti wala mata ki du je omi tane mi o de le mo ni mo ka ye o de ya jaka ni ga ki anya ka a ti ji ki wa de mu ise ni egbo mi se ohun ka ti je àwọn de ye mu ye ni egbo àwọn ti mo ni mo la ti ju le itu aba ye ma lu ke do ke wa ka ti ju yi ga ti pata ni iyo nge a nge a gbonu ko yi nge a o se gbiti ni nge ko ma won fe e agbɔ ɛtsakashi di eliŋa tsitsi a b'a yɛ kɛ fɛnyuma a ti ba eku ma ko ya lɛ ama o de ohun tó egbo ise ohun nùpá ɔgɛlɛ tsaka mi tsɔ tɛsi dun o de k'e fɛ ya tsitsi ayɔ fɛ yɛ kɔ tsitsi tura yɔ aka tsitsi ke wa dɛ mu tsɛ ne egbo o de ka tsitsi adɛ mu tsɛ ne ati ba níta awùyọ àníbi kọ yọ ẹlẹ abẹ dídẹ kọ lẹtọ la jẹjẹ bí mọ adídà mímí hàn abu amẹlẹ lẹwọ gbólórú kàmẹ adùtù ju yẹn nù ọjọ àgìní tọ imú dọ òjò yẹn lẹ tún àtìngà yẹn mọ àwọn dàbí wọn tù ju òmù nẹ àwọn dàbí wọn tù ju òmù nẹ bí àwọn kò ẹjọ èyí ànkẹ́bù 41 الله تبارك وتعالى ان مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا الذين اتخذوا من دون الله أولياء كمثل الأنكبوت اتخذت بيتا وإن أوعن البيوت لبيت الأنكبوت

èyí tí àwọn tẹ́tẹ́ yé orí àwọn ìyàgbádà gbé yàtẹ̀ abẹ́gẹ́jì wọn máa wá congratulate wọn pé ọ́nà kọ́lọ̀ oyin ẹ̀kọ́ a máa ń wọ́n lè máa wọ́n yàrọ̀ ẹgbẹ́ ní òyà máa ẹ̀rù yín kọ́ oyin ewu ya ẹ̀kọ́ a máa na rẹ̀ oyin kìdẹ́

mesiba anawa oyi anawe amume anachọga ọkụ ya na-atakpa ala mere ana akpabekpọ oyo agara da agara da kunye oji akini unye kije kunye egotule kunye alamu chen kuma maba amuju egide ko ya je mai ni amewogo alkamana kiyo asisi kwimu eh ola gara ne ngwa Allah tabaraka wa ta'ala yanihi anabi kauma yedu ti ruka ka ji jinga yanga babi a ce duk ka ji ci yo gele na be inna Allah la yastahi an yudriba matalan ma ba'udatan sama fawqa ojo chanyo ujuwe ji pa yon kinya ragara ojo chanyo ujuwe ji ko mulo en kinyari mu ba'uba imule araba di mu ka ki ba'uba hmm, ba'uba ene bi di bi di ba'uba che bẹ̀ ụzọ alùkẹ́ gbódùnwí odùnwí jẹ́ gbé dígẹ́gbò bẹ̀ ụzọ arẹ̀bùdọ̀ igala àdọ́ ewu máa kí mú ẹ̀yìn ọdí ẹ̀rù màrọ́ kí mú máa kí mú àṣẹlẹ̀ ẹ̀bá ìnà ilẹ̀ màbẹ́rẹ̀mù ó ní akọ̀lá ayọ́ máa yi ma máa ń yí imú imú tọ imúlẹ̀ òun tí yíò yẹ tàṣẹ ha yìí ọ̀gá kẹ imú àdúkẹrẹ bó nẹ̀ ibá àmì máa lè wí ọ̀láfí ọ̀la oyá lẹ̀lẹ̀ yìí máa ní ọ̀gá lẹ́bá ìdí àmọ́ ọ̀gá kẹ akáàmù lè pàtàkì oyá lẹ̀lẹ̀ ọ̀gá kẹ imú àdúkẹrẹ bó nẹ̀ ìdí ọ̀gá akáàmù lè pàtàkì oyá lẹ̀lẹ̀ ọ̀gá malaria máa lè mi wákà kí a kó ẹwọn university kí a kó dr salahudin madọ máa lè mi kì já yáwò tọ́dọ́dá yányá lecture ọdọ́dá ẹgbàdẹ́gbàdùn ṣe yányá america yányá london yányá germany yányá gbogbogbò nínú ìgbàkùn ló sí saudiya kì yá ṣe hajj ìgbàlẹ́mẹ́dẹ̀ nínú saudiya kì ṣe hajj báyìí àwọ̀ ẹ̀kí ní kò ọlẹ́ ẹ̀yàn òun abúnmọ́ àjídàrí ní ọ̀lànà kúrúnà ọ̀lànà àyíká òun yà síbìdì òun yà síbìdì mi dọ́kítọ̀ dọ́kítọ̀ àti tẹ̀ ẹ̀yàn àti òun yà kí ni àwọn ọ̀lànà kúrúnà pàkóṣáká ó yí àwọn náwó àwọn gbogbo àwọn náà kù ṣẹ̀kẹ̀dá alẹ́ àmẹ́kí ẹ̀mẹ́bì ẹ̀hùn dùkà mẹ́gàmù ame ame biɛŋo do ame mzuluti lab ame nye atɛnti tse ame kɔ kpekpekpekpekpe ame da ame yɛ yɛ gbogbo tɛ ba mɛ kɔ ame na maka yɛ ma do arabu bi kɛ lɛ ala arabu ma yi kpekpekpekpekpe yɛ gbogbo ame kɛ isolation quarantine dẹ ọgọ́ kí bókùnmá nọ́gá ebola inú bókùnmá kó máa yọ àmẹ́mù kúnyí na ẹ̀dági ìbá ẹ̀mẹ́rù bókùnmá tó bá yọ náà ẹ̀dági ìbá ojú yẹ ọkà àmẹ́mù ọ̀dá ti yí ọ̀bọ́lẹ̀ àmẹ́mù ẹ̀hùn lábúlélẹ̀ mẹ́dágọ̀gbọ́

amewo ngwa agwa no gwa doctor ye doctor akini kaifa tajidu nafsa turu nga bara bila bara abu nga bi abu nga abu nga bi sha wala wala ba jina ngatin lafiya wa jo doctor ke de lafiya no ameda medi no tulak ẹ̀hùn kẹ́kẹ́ ṣe ìwọ́dé kẹ̀hùn kẹ́jì mú ta owó àgá máa ń tàbí lẹ́gbẹ̀ ọjọ́ átíláàpù ń gùn ájò káwọn mẹ́rin tẹ́ ájò ní ẹ̀dẹ̀ ohun àbẹ́ átíláàpù yìí kẹ́kẹ́ àti ní yìí yẹ́ ṣe ìnẹ̀bí ka malaria ọ̀gá kẹ́ẹ̀dẹ́kù ẹ̀bà malaria gàmẹ́rẹ́dọ̀ إن بك ما قد أصابك ما قد أصابك ما لاريا قد أصابك ما لاريا ما لاريا إذا قول أوكي أوكا ما لاريا ما شاء الله ما شاء الله لا بأس لا بأس ما في ما في مشكلة أنا ده لا بدي ما في مشكلة a a a a betilabu ya titilabu amenya amenya beteza amemdan ya amenya kini edo ma solfidai edo ma wani ya wani mekeda mu da ti yo wala nga memu da to iji ho mo nge ka kini doctor bote al kede dal ku nga ni ki choje mu idan to da kinu ha kede mu ni ki choje wa mo da alhamdulillah to masala je da oro da aljiti nge ya amino ti ka mɛjɔ alibɔna ka mɛjɔ abɛna kam polisi ka mɛ adiga adi wɔlɔ yi amɛ akun kɛ ŋɛ lebi ŋa kun ka ori dana tɔ ba ɛ eh? ŋa tini tsalo ŋa kun ka tini tsalo la ŋa ti tɔ ba fi mi ha tɔlɔ tɛ di yɔn bɔlɔ ŋa tsalo la ŋa kun ŋa ta ŋa ŋa ŋa ta tsi lɛ ali dogo se ko ŋa ta se kuyi buta adi bere buta ŋa tini amɛ a bi tɔ ŋa kɛ jɔli ba tɔ la si ŋa ŋa buta nga ayol masalati yi amele onge bebuta du nga akunga chiriki amelu ko kama chiriki na dunga kun ododa nga chiriki ge alkitu ngewa ngena kuda ba ke diba <laughs> nge tibuta amele no gwa nga amele ule ngeja ba ko ewe mi ge no amon abara amango de ngatengu amewo amago nga chiriki nga chiriki kimule abage olago unge ado unge ni harami ule alu unge ra unge tunya abu na we ba ogalo unge mi tunya idepe unge na wunyi gba la yi unge mane un duke de unge mo tere ba doctor ya me dinu mo unge me mo pa kuchaka unge ko ko ŋunya ŋunya ŋunya kɔt bene mene ŋa ta bɛ ti ne lɔji ŋu ne ko ŋa ŋu bɛ da tɔmɔ bɛ ije wulɛ dɔkitɔ ibi kɔtu ti ma ije wulɛ ma a mɔne dukiri yɛ ma ma yɛ ma kiti laba dia ma ma ko do ma yɛ ni ma ije wulɛ ma o fɛ to de ko kɛ ani mo yɛ o ka kete mo kiti mo da nusɛn lɛ yaki mo ɛmu lɔ a ko ma ije o fɛ after two three hours ma ma ma ma ge je itsɔ kpa di awa ma ge je o ma alin dɔkita akitɔ mama mun ko tɔmɔ kuma ya se ne o mama polisi ko yi o kuma ya se ne o tere gba ti amuda di o mo kɔ ka malaria lɛ tie ma malaria ŋa ma mun ame o te ne te ne ase te ne ase ne fa ami rume ti ŋa kan ŋa ŋa ta ti ŋa kɔ da lɛ o k'ame ka abɛ lɛ o kuru mi malaria atso ŋa mɛ do ŋa ma ya ba o ọ̀gá ìlérí àkínẹ́dọ́ nìdẹ́lẹ̀ ìnàyẹ̀rẹ̀ alálẹ̀ èyí malaria kẹ́nẹ́dẹ́nẹ̀dẹ́ nigeria kama ní ya yóò ma amẹ́kùn láti malaria mẹ́mú ìdá tí bá lè bá gọ́gá ẹ̀lúgbó tókẹ́lẹ̀ yìí lẹ́yìn malaria every common african man eh an average african man wọ́n wọ́n wọ́n malaria malaria amó ti gini malaria ṣe aika máa pa because immunity máa bá inú pariwo malaria ṣe aika dàmọ́ ó jílẹ̀ ọ̀gá ṣe aika dàmọ́ ti gini pa ṣe malaria ọ̀gá òmúnẹ̀ ọ̀gá typhoid ọ̀gá bíbí ìmọ́ṣe ilẹ̀ ìgàbádé máa dùn pariwo ọ̀gá typhoid kàkínà ọ̀gá bíbí gbítígbítí nìṣe ẹ̀ máa ń yúbi oko rẹ̀ níbà ẹnẹ́gbẹ́ àkọ́gà ẹ̀ ṣọ́gà ẹ̀ àdọ́wọ́ yìí ẹ̀ máa máa wẹ̀ mú kọ yẹ̀ wẹ́ṣọ́gbọ́n ní àkẹrẹ bí dọ́kítọ̀ typhoid wà dọ́mọ̀ oògùn páyòpáyò máa jí ní tírítì ẹ̀ bí typhoid wẹ̀ oògùn typhoid ẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́hun kẹjì bí ẹlẹ́ òbí gọlẹ́gìdé wẹ̀ bí kò gbé wù ọmọ táàkì máa wà nẹ̀ni o alìkì gbọ́mọ́kì máa wà nẹ̀ni ibà ìwú ẹ̀ àti ní pọ̀bí ẹ̀ ẹ̀lẹ́gùn ìwẹ̀ máa mọ́ ọdún sí ìwẹ̀ iwe awe adi hanyi eti ni gẹ̀ẹ́dì máa ní gbọ́n ọgbọ́n ti wẹ̀ wà lẹ́yìn tó ẹgbẹ́ ilẹ̀ta máa ṣe ní kóòwò iṣẹ́ kò mímì yẹ mọ́ àmọ́ wọ́n sí the situation e ma ma jẹ́ wọn gẹ́gẹ́ kí wọ́n kí wọ́n bí ní yọba àmì dr maluk máa flush dr expert bá maluk flush ẹ̀hùn e ṣe di treatment yẹ e. treatment ṣe ṣe bí ìwọ́n bí ina kuma ci minor operation le manya ki wole da bote kuma connect ni home na wallahi oni te dili mi ngama dogo yo am doctor mo yo uwele mami mi we ma divert huwa kuluda ubi ku edu kele akulu ebe ele ni uwe e mo ti chokolata ogale o le yin yo la tala ni maa maa ní abẹ́dìgbọ́lẹ̀ àmẹ́tọ́gbẹ́nà tákùmẹ́kọ̀ ọ̀tọ̀gbọ́lẹ̀ máa ọ̀gálẹ̀ máa tẹ́ẹ̀sì sí kó máa ìskánì ní ti ọlá àdúgbà kó jákátá adọ́jọ́ ka òwe yí orúkà yẹ́ bọ̀gìlẹ̀ gúrugidẹ́ wọn yà sọ̀gá màdúkúlẹ̀ oyin ọmọdúwá ihò awọ yeto enu bugedimi kamanya kumi mikanyango enu bugedimi kamanya chogora pakuchaka ngabe boye ni to ai ya ki bugede ya ki titawo ko jele ya che ni pahi ba ni ma make my test nchi eh my ma ma da ya kila ku je ko kuma mimi ngi ya chi chu bu ta bugede ya bóbulẹ̀ kó jájú wọn àmẹ́mùrú táṣìbìtì àmì dókítọ̀ àmẹ́ àdọ́lẹ̀ ńẹ́lẹ́hùn àmẹ́ ọ̀lẹ̀dúnrẹ́lẹ́ pẹ̀ká mẹ́ẹ̀kọ́ àmẹ́hùn ọgọ́ọgọ́ ìwọ̀n wọn ẹnìkí fìdí ẹ̀tọ̀ tó dókítọ̀ sí àtúkà mẹ́ka malaria tun typhoid tun diabetes tun ulcer tun yeledu tun aduma abi aduma yele ma tun ma yake ten ki dale ba dokta yemi tun ke yele ma tun ki ulaya na wo ko ba be kuma nya scan ni ma scan ki mi ehun ehun no ju du strange object du kuma lehun to yemi isen kuma du ko ma du ko ta ma nya scan ni mu ci a ci ka ka fe ni ta ju ere ere ere agbáyìn àpẹ́ndì dájú ẹ̀rẹ̀ lẹ́màdúrátọ̀ gbókàlẹ̀ àdọ̀kánumọ́ fún màdúrátà sí ìtìkì dánmọ́ kò máa ṣe pírẹ́ṣọ̀ rẹ̀ mà náà ọbụla a mẹ́yìn bí á kọjọ́ yá níbà òun kọ̀ ká gbogbo

otudale allah tabaraka wa taala yo dunia yu pe pe pe pe pe iniri ya ilimi al kidunge nene inal kidunge nene ye ko yo dunwe yele ngoro o bu ko yo ade le kade o mo ngende kadi ene ra to malali to amda ga fere bo aya ka dojin ama kafiri itenga e yenga ma oji kallahu tabaraka wa taala atu yui e pa imu torí ó yọ̀ láì múnà taka tákà gbogbo alùpùpù akọ́sì ọ̀gá ẹ̀dẹ́ ni tákà yà kọ̀ọ̀rọ̀ ọ̀gá mo kà kó ìrọ̀mù ọmọ́ngà nìyí àwa yìí. imú jẹ́ ẹni bíbí ní jẹ́ yìí ẹni ẹdún kìfẹ̀dọ̀ imú nù ẹtùn nùkú imú. àmọ́ ó yọ ẹni òun ẹ̀mú dà tùjú ìpè imú òun á tùjú ìpẹ́lẹ̀ ẹ̀hùn kẹ́ ẹ̀yìn ń yá ti múlẹ̀ òun á ti pẹ́lẹ̀ ẹ̀hùn kẹ́ ti múlẹ̀ òun á ti pẹ́lẹ̀ imú dẹ̀ ìwọ́n nọ wáyé mú kí wọ́n dọ́mọ̀ má dọ́kọ̀ mọ́lẹ́tù iná yi olóbìnrin àbá kọ́nẹ̀ tẹ́lẹ̀ kó yíò ṣe kọ́ wọ́n tẹ́ kókò bí àwọn yàrá lè iná ló yí ma yí lẹ́bọ̀ kó yí ma ṣe dúró ó yí náà ní òun ilẹ̀ iná ló yí ma má bọ̀kọ̀ bú má dúró kó má ló yí má wó yí ma làwọn kọmlẹ́tùn kọmlà

wa amma alladhina amanu an bai kuma amda di imani ko joba shen ko jo uju yace fa ya'lamuna annahu al-haqqu min rabbihim amma ce makakini okokwa uwo gon gbe ko wa amma alladhina kafaru amda la makafiri ba fa yaquluna ma arada allah bi hadha mathala maili au jibe ko yo fetake achu yegirege yubillu bihi kathira ọjọ́ adé na ekiri ju ńlá ẹ̀kútẹ́ àmúnẹ̀ ma alárọ̀lá ojú egide wọ́ya dí ibi kẹfìrà ẹ̀kútẹ́ àmúnẹ̀ ma àwọ́rọ̀lá ojú egide ma wọ́n ma yóò di lóbi ní ilẹ̀lẹ́fà síkí ìjàbódúbòdó نعم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون annabi sallallahu alaihi wasallama yẹni àmẹ́lá ká jọmọ ẹlà mẹ́lú ma ṣe ní abúta bú ma ṣe gbogbo mẹ́lú ma mẹ́kù ma ipa mẹ́ àwọn ma pa mẹ́ àjẹ́lá ma ń ẹni abúta bú ma ṣe yìí àmẹ́lá ma ní dìdí na ma ní mẹ́síbọ́ ọlá ma ṣe mẹ́wọ̀n ma ní mẹ́wọ̀n ma pa yẹni ó ká ihun alùpùrọ̀ ẹ́ ma, lẹ́yìn kúrọ̀ abúlé mẹ́pa yálà máa dọ̀ kúrọ̀ abùsí dákàlámà rẹ̀ hmm? mẹ́lí mẹ́pa wàlìhídàá mẹ́yà lìhídàá tù lí mẹ́wùpa ọ̀yìn rẹ̀ wàlìhàkọ̀rọ̀bẹ̀ mẹ́yà akọ̀rọ̀bù lí mẹ́pa ẹ máa dọ àti olùgbèlú àti yọ́ọ̀làmù kékeré mẹ́lí mẹ́pa wọlfàárẹ́tù ìkélékù tọ́bọ́sí àná ẹnẹ bíbí ìṣe ẹnà ìlọrin ṣe mẹ́lí mẹ́pa nínú ọ̀gá kìrún nínú àwọn alábẹ́lí mẹ́lí mẹ́bọ́sí àná alágbé mẹ́tẹ́un e kìí ṣọ̀tákàdá ẹ̀jẹ́ máa dúdá lẹ̀gẹ̀ a máa ń yẹ̀dọ̀ wí mẹ́dúté yìí hù oògùn máa kó èyí bisikíìtì àbáàkí ni èyí máa ya mẹ́bù yéyé hù má ẹ̀pà má bẹ yéhù tẹ́mẹ́ yé máa yéyé hù mẹ́nu wàlkẹ́lbùl àkú máa bíá ebi a ebibi ebi kì á lónìí ṣe bí

ọkọ̀ ibi àmúrù lọ yẹ mú yẹ ẹ̀lẹ́gbọ́ ọkọ̀ ibi àníbi wọ́hánà yẹ́ ni wà máhàrì bàrí yìí sẹ́mọ̀nù kẹ́lbí wà máhàrì bàrí yìí wà pẹ̀lúwà ní káhì ọkọ̀ ẹnẹ̀kì àjọkọ̀ ìyá ọkọ̀ lóbulẹ̀kì àjọkọ̀ táwọn máa dọ́kọ̀ sí ilé ọkọ̀ kò inú bilẹ̀ ya tsọ́kọ́ yà jẹ́ máa yẹ fóònù làwọn ẹgbẹ́ fóònù kéde du kọ́ọ̀lù àmà tọ́ máa yẹ ọmọ ma wọ́n lè fóònù àwọn bóòrò yọ ọmọ lẹ́nu àbúkú fóònù ẹlẹ́yẹdẹ́ kì bọ́kẹ́ dọ̀ nọ́bà siliman tẹ́gbọ́ ẹ̀dá àlùmọ́ọ̀dá fóònù gbogbo ẹ̀nẹ́kù ẹ̀kẹta àwọn àti ṣùlùwánì lẹ́káhìn ẹnẹ̀kẹ̀ àbíwá ẹnẹ̀kẹ̀ àdẹ́bọ́ ẹnẹ̀kẹ̀ àkàṣẹ ẹnẹ̀kẹ̀ àgàwò ẹ̀hùn dúkùn àkáhùn oyé ìṣòro lẹ́kẹ̀ àti ibà ayé àìkọ́ pẹ̀hùn dúkùn àkáhùn ẹ àyùkùn àwọn yẹn èyí wá bọ́ dàgé ẹ̀nà mẹ́mẹ́ra báyìí lọ́wọ́ wẹ́mú wẹ́mú wẹ́mú ọgọ́

egwu igwe agụnwụbi ẹgbàkẹ mọ́ ọdá tó ń tàbí àkwà ẹ̀yìn ẹjẹ́ lè lè mẹ́rin ogwu méjà kàtó lè lè mẹ́yà lálẹ́ àdàṣí hùn mẹ́mdà ń nàdá ọgbọ̀n iṣẹ́ nìkwà nì ẹ àti ní jẹrẹ olé wọn àti ní jẹrẹ olé ebia òun yọ ní yín nà kò òwò kí a kàrà mẹ́ a lè yọ náà wọ́wọ́ ìbọ́jọ́ kí a ṣe ní ṣe kẹlẹ́ mi tó abake ne bia ke du dode abake ne bia ke du luche ụdọ bia ke awu tu je tu da mo kama ko tu ni amu kwiji kuma adi ha yu je he abaka mewe kuma ada kuma ayo ke ya ya ya bere ni da chini je hu hu da ki ra e bia ke aje ko ganele e mu je la ni na la ina hu je mu ya mu tayi wala ibi ibi ẹ̀wẹ̀ kí tó yàmù ìtayá wà lálẹ̀ ẹ ànù yẹun dúkẹ́ dúnú yẹ ẹ ọ̀há máa nà gúgùrú yẹ ẹ̀wú ẹgbàdúkà fún màmú nà ìjújú máa gbáàgbà tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ gbáàgbà ẹ àmẹ́rẹ̀ gbáyọ́ láwọ́tọ́bọ̀ òyẹ ní ebi

mati ne ke biaki ta lali kulu ya mune ta ya walali tire bia che ngia enki e nulu nje gineki gineki dalu buya mune babu amela kwa angoli maji ijimu migura ba ehibo tudale ma Allah ba kinhi e bia yiki e chene himu kada se dua kuma pa imam da che ki ahimu ya e lali ola mu ko na ngia lali ama wa gini bo lele no mi bia da ma ya wa me ya wa me na kikolo ma gbo yi inola din sheyin to obilege alladhina yankuduna ahada allahi abukuma malikuri ojo tu min ba'di mithaqihi obukuma shalikuli ko ojo ma malikuri tu ويقضعون ما امر الله به ان يوصل alkoli ko ojo ka kini mana kode en ko jo akuma na kode ama ma kan le koda ihu ichi Hmm, Allahu Akbar. Ewu eche ba bá aláàmìrọ̀ ọ̀lẹ́ ewu eche bá ya ṣe jú mọ́mí tàbá. Àníbi sallallahu alaihi wasallam ayé nìyí, e ó rí a ọ̀pọ̀pọ̀ àdìsí lẹ́já lígẹ̀ ní ìgbọ́gbẹ́kù lígẹ̀ mẹ́. Má jẹ́ ní ṣe àdìsí sahí àbẹ̀kí àdìsí ọ̀gá ìṣe ní. Báyé nìyí, ẹ àmú kọ́lọ̀ ọjọ́ ụka ejurube ihu gị anya ka takpabeghị letebachi ihuichi kọlọyọghị ehu echichi chi amaghị dewu kọlọyọ ịkọja ka kacha bụ ya n'ọjọte ịha mụ maka adịghị ka mụ na aneghị ụmateju idi ụma adịsi ụmọlọ ụmọla alịji ụmọlọ ụdị anya ka kacha bụ ya na-etetu ụma enwe ikpe ẹni kíkà máa pà mẹ́wàájú ọkùnmọ̀ àti kàràtó kẹtẹ́ ẹtúmọ̀ ìní ní ẹ̀hún wí pẹ́bà kẹ́nẹ́kì wọn máa rùn màrún ó nà ẹwọ́ iye ẹkójọ ẹtí nínú kẹ́nẹ́kì wọn máa rùn màrún ọmọ ẹ̀hún wí pẹ́ ẹ̀hún

ma bụ nwalama ma wete ya adụ dị mi ụmụ adụdụ kwụ nwalama anyị ma ụmụ nwanyị adụ ma ọmụ si inu ị e na-egbu ya na ịgbagbili ya na edeni a na ekema adụ kwụga meta kwụga mele ma arụtụ n'ili ma wee mụdụ wee na-arụche e ike tete nwe n'elu kwame ihe ndị ahụ ya mụ na achịtụrụ ọgba aka ma akọla makpa ma achịtụrụ a na okwu ga-aka ma adọla m adọ ma achịtụrụ a na ọgba meji ma akọdụ ụmụ a na-enwe ma egwu a na-enwe ma egwu a na-egwu ya tinye amara ya taka mi wọ́n dẹ́gbó ogún àmì ewu wọ́n sí ni mọ́ ojú oyi oyé ẹmọ ogún oyú yín ìbúkà oyi unye ewu m'elu anị okwu oji opigoro oji oyi oji amoleru ẹgaba amụma ya ma kó yọma eyi ma nwunye kwala mmadụ dunia ti agide igbe lè mọ́dá bá yọ ẹgẹ̀ lọ ọjọ́ ọdúnkọ yóò wá òdúnmí ebi. mọ́tẹ̀jì dị ọ̀rọ̀ ibi gbàgbélé óbì mẹ́ẹ̀nẹ́ ẹni méjì ẹni mẹ́ta ẹwẹ́ kọjú àti ní ìrọmọ̀ ẹun kà níbi àti ní ìrọmọ̀ èyí ni a bá yọ máa ọ̀yẹ̀ ibi àmẹ́kẹ́ mọ́tẹ̀jì kó máa mọ́tẹ̀jì tákìwòmẹ́kì kọ́kì

amaji umunu um, um, bulaka um, o oh, yani oh, amaji ngiyu ma yuje kam dana la kay jero bataki bi la gero yiyu kaka gide ba okko kune daga mi kungini daga do kungini kwa wane turuke ya de e, ko e ri ri ri ri gem ko kama okko ru gidaga mi atu wan awa ba 1000 shida e ma me yuje ni ba mo yiyu 1000 e yu e, gidai ke jitodun ke dere kojo kumetido kumejo juku kumejeju kedojo kwade keda ni bipabe ma okole gara da makwa kujaka yo kuru elobi abo edani bibo meidota ne ko juku kama ke yumegeji metere amba ba amda chache ninu amorata amengi gide me ya kuma ji kuma che meti ma monu ma o ma ma du yeme iboja marido ya ce hida kaza mai ne amma amma mama la bishi hida ka oyo oyo ka oji le ya se da ke du mamu munu bule du ma ate e o se ile en du no pe sunna nabi sallallahu alaihi wasallam ma she ba le ba ku do wa e bidia ba yo na ya se bidia un bidia lo yo yo ngagbaji haire yo se

ala ejutuma mawo nya motegen mawo ja kunu bulala legen mawo nya tumu gwe benegen manya ci bele benegen yele ku lede di le tarbiya lege dunga mai ba dunga ya ta ma ci wai ima dale ni jua kama cho gwe e e ya numa madumum jabir ko na le eju enyo no lahia nchi ene dudo mo mo na tenini pẹ̀lú mọ́ ọmọdé ọmọdé ìsìnmọ́lá ẹkẹ tàlẹ́jú alálẹ́fọ́nalẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́jẹ́gẹ́lẹ́ tàlẹ́jú alálẹ́fọ́nalẹ́ tó jẹ́ ń kí tọ́mẹ́ ẹ̀yìn tí ẹ̀ ṣùgbẹ́ kàtàwọn máa nílẹ̀ ní wọ́n pàtàwà ní ìrìnàta wà yóò tí kẹ máa dọ̀mù tẹ́tẹ́ nínú ẹ̀hùn jẹ́ ǹkàtẹ́ láàáfíà níjú ẹ̀jẹ̀ ló kọ́ nálẹ́ ẹ̀jẹ̀ láàáfíà nẹ́jẹ̀ náà kí o kà máa lọ nálẹ́ bá síta kékeré ní orí ọkọ̀ jù wà mẹ́ka máa yá pa ẹ̀ tòun yà àná kan ọ̀làdálẹ̀ wọ́n àkọ́

ẹ̀kọ́ ni mẹ́kọ́ ni òun ti yàn máa máa ní ọmọ máa ìgbé àkọ́ àmà tá àmà ẹ̀ka àti ní ọmọ ẹ̀ bọ́ọ̀là ní àmẹ́wà tábà máa ní ẹ̀ bọ́ọ̀là ní ẹ̀yàn àmẹ́wì àmà ẹ̀ka ọmọ mọ́lá yìí wọ́n láì tíjà ní ojílẹ̀ gẹ́gù àmẹ́wì ẹ̀ bá àmà kùlà kú ẹ̀ tàbẹ́wà tẹ́ ẹ̀ ẹ̀ àtàkpà máa rẹ̀ náà dájọ́ àmẹ́ máa mọ́ ká àtàkpà àdúrà níjà ká máa járe lẹ́ẹ̀mí inú àmàkà máa nà àtàkpà ẹ̀rẹ́

òṣèlú òṣèlú ẹ̀dì tàbẹ́ mú káyọ ọjá rẹ̀ a máa mọ̀ kẹ́ lábẹ́ tààlálẹ̀ abẹ́ àmúyẹ mọ́mọ́ lẹ́lẹ́ abàtẹ́lẹ̀ máa nílẹ̀ gẹ̀ẹ́ màmá èèwọ̀ adúgbà kó jákàṣọ yọ́jẹ́kẹ́jọ kọ́gbọ̀ méjì báwọ̀yẹ̀ yọ́jẹ́kẹ́jọ kàgbọ̀ méjì ṣe tọ́ pójú káyẹ̀ òṣèlú ọjọ́ ọkọ̀ yẹ́kẹ́jọ ọkọ̀ ọgbọ̀ méjì inna lillahi wa inna ilaihi raji'un inna lillahi wa inna ilaihi raji'un annabi sallallahu alaihi wasallam akwala yi ojú aláwọ̀ akwala yi ewu ichi annabi sallallahu alaihi wasallam ainihi amado mala ikuji biriru ṣe ne kun kun yini ma zala jibirilu yusini bil jari hatta zanantu annahu sayuwarrithu ene ko ko ma so ma idan na ka da ba yini ene ko kwele dogo da jibirila dị ka etukonwụ dịka ewonwe eti alụkonga achenyoenele alụkonga akwụla kpenele egbagi achawere egbagi achojuna egbagi achọga egbakọla manyonwụ alụkonga akwụla kpele wallahi jibirila dị ka etukonwụ mgbogoba ọ na-akọla na agala ebe a onwenegị akini jibirila anwụnye alụka enekwu wọ́n máa yẹ gúlẹ̀ òkọlù hello ọlọ́rọ́ká ẹ̀hẹ̀ lábíà ló láyà ẹ̀rẹ̀lẹ̀ ibi ǹkan wà tí ni ọkọ̀ rẹ̀ dáa di yìí ẹ̀yìn ọma ogun mẹ́ ọmọ ayẹ gbòdògbòmù ọmọ ayẹ abọ nwa ya dị gị ịketa ewume ọ enyi na enweta what kind of disturbance is this ya ma baba ma ya gobili ya baba ya disturb na ere idisturb na chukwu eke chụma yi nke na afa wallahi achịkwa gị n'ene gị ana gịda ebe a onwu na enibe nwudu ọmọ abaje ngi to ko ebe anya olodu mele gwa ko ma ba yo ana na ngu ju ko lewu ama oji ewu ya kula ko ewu abe ngu ji ni ẹ̀lẹ́ àbúrú ní àrígbà sẹ́yìn tákì ewu ewu kìbọ̀ abáyọ ibá ewu dé kí èlè ìbàbókù máa náájú àmàkùmà náájú àmàkùmà ẹnẹ́kẹ́tẹ́ àmàmọ́lámákì ilẹ̀ wọ́n dé kí lè gbogbo náájú ẹnẹ́kẹ́tẹ́ máwọn mọ́lámákẹ̀lú màṣájú ewu dé kí lè gbogbo dé kí lè

amewu echa agwa egwu ma ọjọọ mmụọ odudu ọgbakọ na inegba ka eteta ụgbọ na amewu agwụ magwa alali enegọ ya ka enwu dunye anyị enegọ ya iche nwu enegọ ya mechagharị nwa abide abayọ enegọ gide uyo ma bila ahịa ka mena kwụla akpa amalani eneke ya chọga mebutu aja zibidi ọka zibidi ume nwa yọla mọwọ ya memedi 1000 ya bụ yenogọ ya memedi 5000 naira me nwa yọla mọwọ menwuru ya chi nga ma na na ije ka gini mamu toko ute kage ụtẹ ute aje oko yoke yode oye ache ujo ba yu meta ni ama oko tani oyo mne oku bo ye ma ye meta mada to me won ko wala me egba ma ti uko mi je egba ko ne ma ti uko mi ene duki aso gaba ma ti na me mu gba bo ni ara amekume no maye me maye ma to ga ba yo me ja biti yo doctor ma ye ye me na lu ni hu hm tori aku ya ko kola doctor bi amune ya ama ma gba ne ni amelu ame wa e wa hai ole la kuna wa bi ja da ba yo de ma ni to di de ma bi to aba am doctor ma jenga ni ku wa ni na e ba ni na da ya e ba ni wo da ya e mo da e da e no gele e da da e le mu ẹ̀dẹ̀ mú ẹ̀dà àjìdá ẹ̀ náà pa wọ́n má jàkà ní kí wà lẹ́gbẹ̀ẹ́ gbógi yẹmọ ọmọ láti dáàbò àkùn máa ṣe ìwúrí rẹ̀ ẹni ìgìdú lẹ̀ ẹ̀dẹ̀ mẹ́sẹ̀jì wọ́n ká léjì wá abájọ́ ẹ̀ gbórúkà mi wọ ẹ̀dẹ̀ ṣe mẹ́sẹ̀jì ẹ̀mú dùn má àmẹ́pà léjì à ẹ̀ṣánà léjì láfíà la má jàkà ní kí ìwé ṣe bá ìwé ṣe àtàmà àjọgbé mi bá kékeré mi òkékeré mi àmọ́ kọ́ máa máa wọ́n yẹ́ tó máa dùkú máa wọ́n tẹ igbó gẹ́lẹ́gùn mi omi kú ẹni na táyẹ yẹ́ wọ́n yẹ gbogbo mi náà hábẹ̀ ìwé ṣe hábẹ̀ alìtàgẹ̀ alìgẹ̀dọ́mù omi kú ẹ̀ na tá ọ̀yẹ̀ abú mi náà ẹjẹ́ tó yẹ bí ọ̀yẹ̀ kí wọ́n dọ́ máa yẹ tomi kú ẹ̀ka ní nàtàlì tomi kú ẹ̀ka nàtàlì tábẹ̀ ìwé ṣe alìgẹ̀ adọ́mù hábà mọ́ máa alìkù máa nìkí weni ke jẹun bo minu mini ke jẹun bo ẹni ẹyin adasi ọlẹ ti jaja ẹ nà ẹrẹ dàbí wọn ti gidi ẹtẹ ké bi yẹnyẹ ọ bíbi protector ìmọ̀dá alẹ́ protector ká kún yọ ìwúdò kìdẹ́ yẹba ẹ̀mùrùgún wọ̀ ìsì mùhùmá akẹbẹ́rù mi nẹ́fẹ̀ èyí máa ń ṣe àkànyàgídé ń tẹ̀kùjá

àmọ́ nẹ̀kìdọ́dọ̀ á ní kí pọ́wọ́n àmàkùnmáde yìí máa ń ti pọ́wọ́n gbogbo gègèdè yọ olùdó àjẹ́ ọmọkùnmálé máa ojú àtẹ̀kù máa ní gèdè ògèdè àdá lọ́gbẹ̀ kí gèdè yọ bí ó ń gẹ́mí gèdè kú yí olóhùn dàgbò ń gẹ́kú yọ rẹ̀ òbí àná ọmọ yìí máa lọ́wọ́ ẹ̀mọ̀ wọn làmà lọ láti tàwájú kọ́dàgbà ní màkókò yà rẹ̀ ẹnukọ́ lọ yọba amẹ́wọ̀n yìí tó ka kó yọ àkóyí tó dá àmẹ́nẹ bíbí ẹ̀hùn yẹ́rẹ́ nẹ bíbí àwọ̀ àlì bíbí nà nẹ́yìn ẹ̀hùn yà kàmẹ́nẹ bíbí dò wílọ́ onugbonugbe wa amúdẹ́nẹ bíbí abà amúdẹ́nẹ bíbí atákì yẹ́hùn àlì bíbí ìyẹ́rẹ́ bíbí lè ọmọ èmi omi kú nà tá ẹ bá ọmọ àmì kú níyà ọmọ èmi nà di ní mi ani na te o man ko mege o mi wa ngeje to bi kidawu ke koko kwan Allah tabaraka wa ta'ala yani kai alladhina yankuduna ahada Allah aboku matali koli ojo min badi mithakihi ubikuma alkoli shei wa yaqta'una ma amara Allah bi an yusala inen ka kojo cha doda e gbadu kuma mukudi abule cha kenoleda ngoleda ida ibuji

onye gị m daalị agụchi nwa onye gị gwa onye nwatụ dị ihu ka akọda anyị mana ibe o ka ma chụọla chiọla ibe ka m da adị uli ọla mmadụ ma kọba onye gị ka edo ka ma nkwulile dị nwa abịakwụ ya na onye bịaghị ulaika humul khasirun ma gboji na ile ma سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين دمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين برحمتك يا أرحم الراحمين يا رب العالمين صلوا على النبي الكريم